máìkà yìí rèé. wìlì sínú. ẹ̀yà bẹ́ẹ̀ ògo bẹ́ẹ̀ ògo. hello. traffic and police and everything for Lagos. ẹ̀yà bẹ́ẹ̀ ògo bẹ́ẹ̀ ògo. wọ́n yẹ lukiyẹ what's up hattrick hattrick hattrick. yẹ́n ní ìjọba sẹ́yìn. dọ́rí sáà ti sẹ́yìn. boy powder. You go beat you now. You go beat me. The only reason why they can win this match is to allow women play against yes. us. If not, because if women play against us, we'll be distracted. Oya let's go. Olu, Olu, Ayawa. Ayawa. Ayawa. Sàmà yàrá. Yes, sir, I'm all y'all. See my wife here and my sister. Are we, are we going? Ẹ ṣe fún kọ adẹ́kọ̀. Who is the keeper? Where's the keeper? Come now. I'm playing two defenders. Where midfielders? Who is playing three? Defenders. I'm playing two. I'm playing two. Sit carriers. Okay. Oh yeah, oh yeah, oh, oh, oh yeah. and she took a head drink right there to Adidas Stadium. Don't look at them. Bàbá àwọn onígbòkó yẹ kí fẹ́ dénú ẹ̀ nígbà mi ní àfi èké today ó máa. ẹ̀ka ló máa wí. màmá náà bàbá ìyá bàbá tó wọ̀ yọ kù yẹ sí ẹ sí ọ. ṣùgbọ́n ìsàzàmánì aka collabo master the big. That's the, that's the